نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته على أوقاتهم ولا وضع فترى كيدهم وسجوا ندوى محمد صلى الله عليه وسلم ألا وضع بطيء أدوكهم ونان يبطيء أتون سواء قد جاسكوه tó ní kí atúnláǹfààní láti tán lọ jẹ jòkú papọ̀ lórí tẹ̀síìrò wa ilé tí wọ́n wáyé ní mọ́sálásí wa lókì ní gbogbo ìrọ̀lẹ́ báyìí láti gbàtà ti bẹ̀rẹ̀ Ramadan. a tere ba tare ni ba ne ba ri jola upa ni jo tun wa Birawati ya arhamar rahimi Thank you. tí a bá tẹ̀síro wa ní ní àná pẹ̀lú gọ́ọ̀rọ̀ ìrìn náà láti máa tẹ̀síwájú lẹ́yìn. Aya tí a ti dúró lánàá, òun náà ni aya ẹlẹ́ẹ̀kejì ní ọgọ́rin. Mo tilẹ̀ gẹ́gẹ́ sí pé ẹlẹ́ẹ̀kẹta dín ní ọgọ́rin àlékún lórí àwọn àlàyé ilé ìdí àdìsí kọjá nípa àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam eléyìí tí ń ṣàlàyé fún wa nípa àti sí àwọn Yahudi tó ṣe wípé ọ̀pọ̀ wọn àtàwọn ẹ̀sọ́ra wọ́n a máa fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yí ayé tí wọ́n ròyí pé lórí òdodo làwọn àti láti máa fi ta àwọn èèyàn jẹ tí wọ́n sì máa fi jẹ ẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́ fún àwọn fi jẹ mọ́lẹ̀ tọ́lá àwọn àdìkọ́lá ìfọ̀fún wa lánàá lórí eléyìí pé eléyìí tí wọ́n ń ṣe yẹn eléyìí jẹ́ kankan o bí kò jẹ́ sí wípé obìnrin àwọn ń pè wọn nínú ìkankan láti àwọn náà gbogbo àrùn ọ̀tayé gbogbo àdìkìyàmà ìgbàgbọ́ ìgbàdéhùn wọ́n ti fi gbogbo eléyìí wọ́n fi gba ayé torí gbogbo ti mẹ́nu tí àwọn tó sọmọ pé ká má ṣe wọn ò kò láti ṣe é nítorí káwọn láyé. ọlọ́wọ́ bá bá lè tọ́lá wá sọ fún wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يامركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلك إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرعا وإليه يرجعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكمة أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس عبادا لي ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلم بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. مثل عاشق àwọn ibi tá a fẹ́ yà pọ̀ lónìí kọ́wà kó fún wa lọ́wọ́ láwọn akẹta rí pé ó lè ṣe wá láǹfààní nípa àwọn ètò ògbésí ayé wa torí pé gbogbo wa náà kò sẹ́nìkan tó lè dá dúró a jọ máa ní bùkátà sí ara ni téèyàn bá wá ma àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ báyà ká tóun sì yẹn kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ẹ̀rọ. ó sì lè jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́dà sẹ́yìn lè tara rẹ̀ tó lè dènà àlìjẹ́nà fún ni. pápá jùlọ níbi ayàtà kàlánà tàbùdọ̀ pé a máa máa àǹfààní kan jáde ń bẹ̀. ọ̀rọ̀ ọba ọba àlekọ́lá ń sọ fún wa ń bẹ̀ lánàá. وبعدين فرمعيت إن الذين يسرون بعهد الله وأيمانه ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليه يوم القيامة ولا يزكيهم ولهم أداب أليم الذين يسرون بأهد الله وعظامهم يسرون بأهد الله طبعا لا أعوام شيء ìjọ ń bẹnu tíra àtọ́lọ pípẹ́lẹ̀ ìjíṣẹ́ kan ń bọ̀ tọ́bá dé ẹgbọ́dọ̀ gbà fún báyìí ní ìròyìn rẹ̀ rí lábáyìí ní ìròyìn rẹ̀ rí ìgbàgbọ́ yín lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ ti ṣeré lẹ́yìn tó ṣe wípé níbi ọ̀rọ̀ yẹn náà àwọn akọ gbogbo ẹ̀kọ́ fún wa báàbí ní pẹ́ lórí ẹ̀ púpọ̀ orúkọ wà mùsùlùmí náà tí wọ́n bá lọ́mọ kan àwọn tó kálẹ̀ kan tó wá ní yorùbá tẹ wọn dị àwọn ọmọ ìdíkà ọ̀dà wọn ẹ àwọn aráàlú kan sáà ní dákọ̀ ṣùgbọ́n àwọn aráàlú kan gbogbo súnà nẹ́bí sì ní ń lójú yìí ẹ̀ríkà gbogbo táà nẹ́bí ní amáṣe pátá gbogbo ìlú kún dídé wà àwọn pé ń nǹkan wà wọn nígbà ìtí wọ́n fi péèjì náà ní wípé ọ̀rọ̀ ànábì wọn ọ̀fẹ́ tẹ̀lé ìwà àmọ̀nábì kì í ti ẹ̀hún náà ọ̀hún àdákọ̀ fún ànábì kódà wọ́n tún ọba ànábì wọn wáyé kọrin wọ́n máa fi ṣoríṣiríṣi àyàbíà máa bọ̀ já gbọ̀rọ̀gbọ̀rọ̀ òjíṣẹ́ ńlá. abiyama bọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀ òjíṣẹ́ ńlá ànábì ni ó gbà mí gbàràn mi bódà láìra ànábì ni ó gbà mí mi bódà láìra tó sọ yẹn ànábì náà ni ó gbogbo wa lẹ̀ ìgbà tí ò sẹ́ni kẹta tọ́lọ̀ wọn retí kó sọ̀rọ̀ tó wọn ti dájọ́ àbànẹ́bí nìkan wọ́n á gbé ẹ̀bá lè gbà lérò àpò bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ìwà tí ọwọ́ yín òun lẹ bẹ̀rẹ̀ pé ànábì ọgbà yín lẹ̀ sáàrẹ́bí tí ò ní rí ọjọ́ ìgbìyànjú kí á mà ànábì ò ní rí ọ torí gbogbo ń bá ànábì ni ọmọ ṣe láyé ìwọ náà pàtó ìwọ náà kórìíra ànábì ẹnu lásán lòdùn kiri lọ́mọlẹ́yà ànábì. gbogbo ọba ọba ẹni lásán pera rẹ lọ́mọ lẹ́yìn ànábì ànábì èmi rí ẹjọ́ ìwòrán ìkẹyà wọn o. wọ́n tọ́ wọn ká ànábì èrè ẹni lọ́kà ànábì èkú pẹ̀rẹ́ ìwọ náà láyé ìwọ náà tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó sì máa ṣe ń tóní kọ́ máa ṣe ó sì jìnnà sí tóní jìnnà sí. gbogbo pé ìgbàgbọ́ rẹ̀ àdéhùn rẹ̀ lórí títẹ̀ láì tí ò nǹkan èyí tó kéré ó fi pa ìgbàgbọ́ yẹn ó fi gbà á dànù ọlọ́ni ọkọ àmọ̀yé wọn. Wọ́n ní kìkàn kan máa ń jẹ́ gbọ́dọ̀ yá náà. Kọ́lá ọlọ́wọ́ bá ẹni bá wọn sọ̀rọ̀. Ọlọ́wọ́ bá òní fojú àánú wò wọ́n jẹ́ gbọ́dọ̀ yá náà. Níbẹ̀ yẹn, àti abẹ́ máa ọ̀rọ̀ ìmélòó kan jáde. àwọn àdìsí ànábì kan ó kọ́ àwọn oríṣiríṣi àwọn nǹkan tó lè jẹ́ sábàbí tọ́lá ọba ìlẹ́kẹ́ ọláòtí ní báyẹn sọ̀rọ̀ níjọ́ gbọ́dọ̀ àdìsí tó fi jẹ́ pé ń òbí àánú gbọ́dọ̀ ní títí àánú wò. láwọn kan wọ̀nyẹn tó àwọn ẹ̀rú ẹ̀rọ pa àwọn sọ̀rọ̀ báyìí nẹ́bí sí wọn àwọn máa sáré tó báwo làwọn ti fẹ́ mọ nǹkan yẹn torí káwọn máa bèèrè kó dùn báwo làwọn ti fẹ́ mọ nǹkan yẹn káwọn máa bèèrè kó dùn eléyìí ni wọn bẹ nínú ẹ̀mí tiwọn eléyìí ni wọn bẹ nínú ẹ̀mí tiwọn ìyẹn làwọn máa ti wò ó pé eléyìí ọyẹ káwọn náà lè sọ báwa Ibn Kathir ní ẹ ti kó àwọn túwárù wọn yẹn wá. wọ́n pààrọ̀ àwọn àdéhùn kan bí ẹ̀mejì ẹ̀mẹ́ta ṣùgbọ́n àwọn àdéhùn kan bẹ́ẹ̀ àbá akúntọ̀ bí àwọn náà ń sá kọ̀ọ̀rọ̀ àwọn àdéhùn yẹn àwọn náà ń sá káwọn náà mú wá bẹ́ẹ̀ náà. alákọ̀ọ́kọ́ wa àwọn ọgbà náà wá kí ọlọ́run kọ́ wọ́n lànà bí sallallahu alaihi wa sallam wọ́n lànà bí jẹ́kọ̀ọ́ yẹ wá yí pé màláàbàtò náà yukallimuhumu Allahu wala yanzuru ilayhim yawma al-qiyamah wala yuzakkihim wala hum adhabun alim wọ́n ní àwọn mẹ́ta kan bẹ níjọ́ tó ní àlùkìyàmà ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ jọ̀mọ́ ọlọ́run ní kíni

kọ́sìrú àkọ́bú wọ́n tó bò nìyẹn wọ́n sì pò bò nìyẹn ẹ̀wòrán ńlá gbogbo ẹni tí wàá ti ráàánú jẹ́ yẹn ó pò bò nìyẹn péyàn kọ́lé ńlá láyé táwọn ọmọ sírò rẹ̀ pé ọlọ́run sáàánú ẹ̀ èyàn bímọ tó pọ̀ fẹ́yẹnjú láyé àwọn ọmọ kọ́lọ́run sáàánú ẹ̀ àwọn ọmọ rẹ̀ wà nípò ńlá bàbá náà onípò ńlá ni táwọn ọlọ́run sáàánú bàbá wọn gbogbo àwọn ọmọ rẹ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá lẹ́nu fẹ́jọba ni wọ́n. bó ti rí yẹn lóòótọ́ ló ti wà láyé ọlọ́run fàánù tọ̀hún lóòótọ́ ṣùgbọ́n tó bá ti fi jọ́gbọ̀n àdìsí àmọ̀ táwọn yẹn gbogbo kò gbogbo ọlá gbogbo tí wọ́n níwọ̀nyí tí ò bá ti mú wọn rí àánú ọlọ́run níjọ́gbọ̀n àdìsí àmọ̀ wọ́n sófò nìyẹn wọ́n sì kófò. kọ́ọ̀lù àmẹ́lùwá dáhùn láti lè sọ àwọn táwí yìí. وأعاده رسول الله صلى الله عليه وسلم أنا نبي مر عليه أنا نبي تنبار يقال أصلا متى قال أنا نبي وأنا صورتي أني أقوى المسبل جماعة كلام كنا المسبل المسبل هنا نقول أنا نبي ما أدري صوت ما بقول لا لقوني gbogbo ẹgbẹ́ gbogbo ṣòkòtò rẹ̀ báyìí ọmọ tẹ̀ mọ́lẹ̀ anábìrì sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí a máa wá tí máa wá là ń sọ o ẹni nù wọn nìyẹn kò ní lè tó ń ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́ọ̀dẹ tí jọ àánú rẹ̀ wú gbọ́dọ̀ rìkì àwọn ó tọ̀ wọ́n fòfò nìyẹn ó sì fòfò kọ́lọ̀ wọn bẹ́ẹ̀ o. arábìnrin ẹni ẹ̀kejì alimọ́sí kò sí ata abẹ̀rẹ̀ alifẹ̀lẹ̀ káàdì òun lẹni tó ń wá bí wọn ṣe ọbẹ̀ tajà báwọn èèyàn ìbúra ni wọ́n bí tajà. ọjà tọ́ra ní five thousand lápèjúwe yéé mi sọ fún wọn pé wàlọ́ọ̀ì mo fẹ́ rọ́jú pa àwọn yín ní seven thousand mo fẹ́ ta yìí ìyìn rí géèmì kankan bẹ̀ ṣùgbọ́n kì í kàtá mọ̀ pé tí wọ́n bá ti tà á bá tán ní ṣíṣíra wọn náà máa lè tún lọ rà mí bẹ́ẹ̀ bá rí èrè níbi eléyìí bẹ́ẹ̀ yẹn padà rí èrè bí omi àwọn tọ̀wọ́n náà inú tọ̀wọ́n náà ti wá dọ̀pẹ́ ah, kọ́dà ó tún búra pẹ̀lú. àwọn ìdìbò pẹ̀lú àwọn búra láti lè jẹ́ kí bísínẹ́sì rẹ̀ ó gbèrú yóò àdó parọ́ bá àwọn èèyàn àwọn tọ̀wọ́n ti wá sí ìdìbò rẹ̀ torí pé ti búra fún wa. sàádà bá rí parí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ búra ṣáájú nínú Islam yẹ a gbọ́dọ̀ tó ṣe èméjì pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yẹn má pàápàá jùlọ àti bọ́lá ọba búra fún wa ti sọ yẹ tó ti rọrùn fún wa láti tẹ̀lé bẹ́ẹ̀ lé nílò tọ́ àwọn tẹ̀lé bẹ́ẹ̀ tọ̀ ló kù sí lọ àyàtí tó dodo bá hàn sí wa lórí pé lé lórí yẹn òdodo ti hàn sí wa lórí ẹ̀ tó bá ti yóò máa ṣàlàyé ẹ̀fún wa orí ìdílé gbogbo wa bẹ́ẹ̀ pé ìdí bísínẹ́sì rẹ yálà iṣẹ́ ọwọ́ náà ni kódà olùkọ́ náà ní ẹni ìbúra èké lọ́mọ ọkú fáwọn èèyàn ní tí bísínẹ́sì rẹ lè gbèrú àrẹ́bí lè lè ráàánú ọlọ́run gbogbo àti wọn kábà tó wọn sọ eléyìí ẹni wípé àrẹ́bí ń sọ ntólemúyàn ṣòfò kòfó ní ìtàkùsí àyà tí a kà tọ́lá lóhùn ní jíjà ní òwúrọ̀ àwọn àwọn náà fún tó yẹ kó lè fa ti àánú wòyàn kéèyàn báàdù aka ń ka yẹn náà á máa mú solúsàn wá bẹ́ẹ̀ náà ẹni tí máa wọ́n sókò tí òkòtò rẹ̀ máa tí máa wọ́lẹ̀ anábì sọ solúsàn fún ayé pé kò tó fún omi ní òdodo kò ní kọjá àkókò tẹ̀. tùmọ́lẹ̀ sọ yìí bàtà ń sọ àwọn o kọ́dà ni wọ́n ń sọ kọ́dà gbogbo àwọn tààrí láti sí ọba àmọ́ ni mú wá fún gbà náà wọ́n á ní kó torí pélé sàwùdí àbẹ́rẹ́ àwọn ọ̀dà sí sàwùdí torí pélé rẹ̀ jẹ́ lè rú púpọ̀ lànà ìrẹ́ ká sọ ọmọ dọ̀tí púpọ̀ atọ́ni torí pé bẹ̀rẹ̀ àkọ́mí pọ̀ ni ẹ̀ àwọn kan torí pé àwọn aráàlú mọ́kà èèyàn gíga ni wọ́n ìgbàhán lè ṣe bí ara jùlọ màdínà ẹ̀wọ̀n aráàlú màdínà tí wọ́n kú wọ́n bù wọn lákọ̀ọ́ wọ́n ti wá wọ̀ ọkọ̀ òun ni pa tí kókòtò wọn ò fi balẹ̀ owó eléwọn kìí ṣe bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àyíká wọn yẹn sì wà. nígbà ló mẹ́rin gbogbo wọ́n á lóko ẹ pé ọba bẹ́ẹ̀ wọ̀ ọ́ tó ọbẹ̀ gba aládá lórí ẹ̀ ọgbọ̀dọ̀ kà níyàn sí. torí pé ó ti tún di gáì lásìkò tá a wà nínú ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kọ́dà ó ti sálámà sẹ́lẹ̀ òyìnbó kó tó mọ̀ pé débi rí báàdì. ogbó onugbà tó ń gbá abáṣí lánàá táwọn ẹni ìrìn adá onugbà sí kí wọ́n á kó onugbà lánàá bí ewúrẹ́. àwọn kan tó ń bẹ̀rù yẹ pé kọ́dà àwọn tó lóògùn kó lè bàjá sí tọ́lá bá ti pèpè bá ti dáhùn èso ti pèpè ìtọ́lá ní ẹsẹ̀ èrò fún ọlọ́rọ̀ ń kíkà rẹ̀ rẹ̀ ní ìjáwọn yìí lè gbòye àníkẹ́ iṣẹ́ sì wá bọ́wọ́ pípa sí tàbá tètè ṣe èso wa tètè sí díẹ̀ àwọn ìwà àwọn ọmọ wa ṣe ń gbà náà kọ̀ wá níní ládáná ẹwà tí a ní sọ̀rọ̀ ọ̀run màlúù tọ́ ẹwà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nìyí ẹwà ọ̀run kan ti pọ̀ lẹ́nu wa ẹ ìwádìí sọ̀rọ̀ pé àrẹ́bì yẹn sọ pé káàmọ́ wọ́n sòkòtò wà ní wọ́n yìí táwọn èdè àti lèmi náà lọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ rán nìsí sòkòtò ní kọjá kó sẹ́yìn tòrò pé àbí àwọn tún nà nílé wọ́n láyé lèmi èsè mùsùlùmí kò ní lórí ẹ̀ pé kò ní torí pẹ́sìn ní adá sí kò ní ṣùgbọ́n tọ́ta àti torí pẹ́sìn ni yẹ pàlàdà ìyẹn ni solúsàn mọ́sídélò ẹlẹ́ẹ̀kejì táwọn ẹni sọ pé pẹ́sẹ́ pé ìmọ̀ búra láti lè jẹ́ kọjá àwọn lè gbèrú láti lè kókó wọn lè rérò tọ́pọ̀ nínú ọjà wọn ànábì ló ń tọ̀ ọ́n náà yóò pòfo kọ́dà bí bá ń rí kóun ń tà lóun kówó jọ owó ń bẹ ń báńkì owó ń bẹ ń lé. ọmọ yẹn bá ti olówó lé eléwò ló kí ni eléwò ọ̀ràn lọ́wọ́ yóò kó gbogbo ẹ̀yìn náà nígbà náà dìbò sọ ṣùgbọ́n kí ni solúsàn kí ni solúsàn solúsàn náà ní wípé kéèyàn ọmọ máa pààrọ̀ tajà bá ọjà rẹ pẹ̀lú òdodo tọ́wọ́ tí ń ta pẹ̀lú òdodo àlùbáríkà ọmọ wọ̀bẹ̀. tọba bá ṣe olórí òdodo bá ti ń bòrò lórí ta ọjà rẹ ọjà rẹ ń gan ní pàràpàjù orúkọ àwọn yẹn náà ń fẹ́ òdodo àwọn yẹn ń fẹ́ òdodo lódodo bá ti wà ń bẹ̀ nǹkan tí bá pẹ̀lú òdodo ọlọ́run àlùbáríkà púpọ̀ náà nìyẹn omi ẹni tí máa ń fèrè gún tọ́lá sórí kan fún ẹ̀rẹ́ fèrè gún tì tọ́ àná ọlọ́run wọn. òun ló kún ní nǹkan ní ó sì dé ta gbangba tọ̀. ti lọ ni. aṣọ tó wọ̀ jẹ́ orú aṣọ yìí nítorí kò wù kó ọ̀pọ̀ aládàpọ̀ kan wọn tọ́wá yìí tẹ̀lé ẹ̀fà tó pàdé ọlọ́run bá bẹ́ẹ̀ olùdórí ọtọ́ lè rí ìdìnnà ọlọ́run ọlọ́run ní síjú àná rẹ̀ wà níbi lọ́sọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam gbogbo ẹni tó wá ṣe dáadáa fún yẹn ní kọ̀rọ̀ tí kò wá dé gbangba tí wọ́n fi ṣèrè fún láti lè tó tọ̀ wọn di yẹ̀yẹ́ àníbi ni ó tọ̀ wọn nílànà ọlọ́run ìdákejì tẹ̀ náà ní kíni bọ́ bá ti tọrẹ ní kọ̀kọ̀ kọ́dà tó sọ fún ẹ pé láti ẹ má kiri gbangba o torí pé torí kìí mo fi dé torí ọlọ́run mo fi dé bẹ́ẹ̀ bá ń tọrẹ kọ́mọ̀tì kárí ni ọwọ́ kó sì mọ́ sí ìrègùn sí bẹ́ẹ̀ jẹ́tẹ́ ni wọ́n á ṣe ìjẹta kan ọwọ́ dùn ọ̀tá sọmi tó bá sọ̀rọ̀ rà sọ̀rọ̀ pé tí yẹn bá jẹ́ mélòó kàtà yìí wọ́n á pàtí àwọn àwa yìí ni sọ̀rọ̀ jẹ́ mélòó kàtà yìí ètí pàtàkì àwọn àwa yìí ni bàbá ti sè yẹn o ti bá ogun dáadáa tó ti jẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ fún anáàlú kọ̀ọ̀kan àti látó ti lu sọ̀dà kọ́ fi kọ́ bèlè máa ń ní wàlẹ̀ àdà gbogbo sàárà tẹ bá fi gbogbo ọ̀rẹ́ tẹ bá ta ẹ bá bèrè fún bàjẹ́ ìrègùn tó ṣe yẹn ó ti sọ àrẹ́sì tí wọ́n ti sọ́rọ́ pé pé káfíìrù wà káàbù ó pòfo ó sọ torípa àwọn yẹn ẹ̀rì kí ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà lóòótọ́ àwọn òdìsí kí ni wọ́n ní ní ládàá kankan lórí gbogbo wọn ṣe ìyẹn tí a gbà ọkọ tọwọ́ lábala eléyìí bákan náà lábala ìgbókùnjọ mọ́bẹ̀ àdúgbò mi náà tó wá lábàrà Ànábì sallallahu alaihi wa sallam. arákùnrin kan. وانا ما كيف هنا عادي وانا اتاك وانك رجل من ادرمود الى رسول الله صلى الله عليه وسلم في ارض خاصم رجلا فقضى على ادره بالبينة وقد رأى النبي صلى الله عليه وسلم قارونه wọ́n fi wá rojọ́ náà àníbi wá nìkan pẹ̀lú ẹjọ́ tẹ ẹrù yìí o pẹ̀lú àlàyé yìí o wọ́n fi hàn yí pé ọ̀tọ̀rọ̀ mi yìí ló ní kíni òun ló ní ilẹ̀ náà kọ̀lọ̀mù yẹ kọ̀ láwo bàyínà ṣùgbọ́n kọ̀ wá ní àlàyé tọ́bẹ̀ kò ní ẹ̀ kò lẹ́ẹ̀rí tọ́bẹ̀ mú wá àìwá rẹ̀ ni mú wá yìí. láti lọ pé ìsàn yẹn ṣe rí nì. padà wá lọ pé àìrẹ́ mú wáyé yóò fi hàn yí pé wọ́kọ́ ló nìyẹn o. àkọ́dọ̀ ara mọ̀rùkẹ́ ìpìlẹ̀mí wọ́n kí mọ̀rùkẹ́ ti búra tó má ti lè búra ẹ̀ ẹni tàwọn ẹnu rẹ̀ mú bọ́ọ̀lù wọn ni wọ́n kó kò rẹ́ẹ̀dì sílẹ̀. ẹni kọ̀ọ̀ tó ń sọ pé rárá kò rí ẹ̀ lẹ́gbẹ́ rẹ̀ tiẹ̀ náà sì mú gbà wọn rẹ̀ jọ rúfẹ́ ẹnìkan ò ní ro ẹ̀dùn mọ́ rẹ̀ bẹ́ẹ̀ni kẹ́ni tí ń ro tiẹ̀ ẹnu ẹ̀dùn ẹnì kejì náà ro tiẹ̀ àlejò ẹni tó sọ pé òun lòun ní nǹkan kó mẹ́rin wa ẹni tako púpọ̀ rí ẹ̀ kó wọn wá tètè lé báyìí ni arákùnrin yìí ó tépè mọ́ọ̀kẹ́sì tépè pé àníkàn òun ní bàbá àdúrọ́rì ọkùnrin àdúrọ́rì wà sọ pé à ní àbùkátà ó nínà ìyẹ̀rí ya Rasulullah da'atta wa rabbal kaaba ardi da'attu wa rabbal kaaba ardi ó ní ìrànẹ́bì arákùnrin yìí òun ti kábà búra ilẹ̀ mi nìlú mo ní ní wọ́n sọ bá ẹ̀mẹ́jọ pé tó bá ti ti ṣe pé yíyọ́ màmá gbé kìíní yìí lọ ni àrẹ́bíwá ni mọ̀ ní hàràbà ara yẹ̀mí ní kàdúrà lè yẹ àbí a máa là áhàbí láti yà lọ́ àìsàn wà wà àlẹ́ ikọ̀ nítorí jẹ́ kókó ọ̀rọ̀ kan nìyẹn pé àwọn tó lọ bẹ̀rẹ̀ sí nígbà wọn pẹ́jọ́ lọ́wọ́ àmẹ́rì kan wọ́n rẹ̀ jọ́ táwọn ẹ̀rí nìkan mọ́ ẹ̀rí wa táwọn ẹ̀rí mú wa àwọn ẹ̀rí nìkan kò búra nù ẹ̀ dẹ́sì búra ọ̀rẹ́ mọ ọmọkùnrin yìí lọ ìkejì wa gbà èmi mo sì ní kẹ́rin ìwé ọmọ lọ o àmẹ́rì wa sọ̀rọ̀ kan pé mọ̀nì hàdàfà ara yẹ̀mí ní kàdíbẹ̀ àmẹ́rì ẹni tọ́ bá búra méjì ti èké lè yẹ kọ̀tọ̀ àbí àmọ́ ẹ̀rà áàrin láti lè gba dúkìá ẹnìkan wọ́n kẹ́jẹ́ dé kọ́ọ̀tù wọ́n ní ká rojọ́ eléyìí nínú àwọn nípa jẹ́ ẹni tó bá wà létò ìdájọ́ ẹni tó òun ní pé ẹjọ́ tí wọ́n bá rò kalẹ̀ náà lọ́yà náà fi jẹ́ àwọn kankan múlẹ̀ ìjọba fi múlẹ̀ yìí òun ni wọn fi ṣe kíni òun fi dájọ́. agbọ́n sì rí kódà adájọ́ ọ̀pọ̀tọ̀ dájọ́ lórí pé ọmọ nǹkan yẹn ní kọ̀kọ̀ mo dájọ́ yẹn mo mọ nǹkan yẹn ní kọ̀kọ̀ yóò dájọ́ àrẹ́bí wá ń gbé kọ́ńtà gba dúkìá ó dúkìá kan mẹ́tì ẹ̀ bóyá pé torí kó kúra ó ṣépè òun ló fi gbà á kílà àrẹ́bí sọ àrẹ́bí ní irú ẹni bẹ́ẹ̀ yọ pàdé ọlọ́wọ́ àti ọmọdé sílẹ̀ gbọdọ̀ àti àwọn ẹgbẹ́ ọmọdé kọ́lá sínú sí ìyẹn ni kíni ìyẹn ni ìbámu sí àyà yẹn. wala àná ìwà káyà kàkà yẹ pé iná lẹ́bí náà yẹ ṣẹ̀rú wa àìmáni hẹ́ sáàmà náà kọ̀ ka la ta wà kà fún. ó O àwọn òníra àánú o ó sọ àwọn ẹ gbọ́n kan ẹni tó wá lónìí nǹkan ọba béèrè béèrè omi ìgbà máa dá lè máa ń tàrà kàáyà rọ̀ tọ̀ àrẹ́bíṣẹ́ wa ti gbà á bàbá ọ̀rọ̀ àrẹ́bíṣẹ́ wa ti gbà á àrìjẹ́nà àrìjẹ́nà ní ọ̀bàjẹ́ tì ń gbà náà. قال فاسأل أني قد تركتها له كلها tọ àdébì sẹ́yìn ní sọ́mọ́ ti dé fún o ìdí amáwò sallallahu alaihi wasallam. jẹ́wọ́ àwọn ẹ̀kọ́ pọ̀ bí àdébì yìí ṣùgbọ́n púpọ̀ láti orí ìta àwọn ọ̀dọ́ abúlé dé níwájú àwọn tó kò rí àwọn ẹ̀kọ́ kan láwọn ẹ̀ka tọ́ka sí. ẹwà àdìsí ti mélòó mélòó tẹ́lẹ̀ mi ti wá pàdé nì mélòó mélòó ilé nílẹ̀ tẹ́lẹ̀ mi ti sọ dídí mélòó mélòó owó tọ́jọ wà láàrin àwọn méjì tó ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

yìí ti wá sọ̀rọ̀ yìí tán àrẹ́bí tó káyà fún bọ́dọ̀ ọkùnrin náà ẹ̀rú fà á ẹ̀rọ náà fà á kò náà wáyà tó béèrè béèrè pé sẹ́ni wọn bá gbà ń kọ́ àrẹ́bí wọn náà yóò fi láti ó gbogbo tó bá tó wá gba irú ẹ̀ tẹ́lẹ̀ tó ti gba ẹ̀tọ́ wọ́n sì tọ̀nù fún òní ti bẹ́ẹ̀ mọ́. ẹni tí wàá ti wàá bá a jẹ pé kàn rú yẹn mẹ́ẹ̀mí ẹ̀ ní ìbéèrè náà opportunity rẹ̀ kọ́ mọ́ gbà o torí pé tọ́ba ìgbà ìbínú ọlọ́run tí ó pàdé ọlọ́run ti ti àánú rẹ̀ wò. eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni àdìsí tí a mú òmàmà ọ̀wá. àbíkàlẹ̀ ọkọ̀rọ̀ sí àbáwa ámàṣíṣà wa sábàá kótó bí wọn bá kọ̀rọ̀ yẹn wọ́n ní lábọ̀dọ̀ al-As'ad bin Qais qala in kana bayni wa bayna rajulun min al-Yahud ó ní ó ṣẹlẹ̀ pé láàrin èmi àti ọkùnrin kan nínú àwọn Yahudi ọ̀rọ̀ lẹ̀kẹ́dà wá pọ̀ fájà ádà ní ó kà wá fún wa ó lè mọ́ mi lọ́rùn ọ̀tà kò ní ó ní ara òun lòun ní. فقدمت إلى النبي صلى الله عليه وسلم أبا قورة نادر النبي àti yahudi àti christian kọ́dà àwọn olùgbé nínú Madina ẹ̀bọ̀ wà ń pè gbà náà àwọn ẹlẹ́bọ̀ hàn nígbà yẹn. ṣùgbọ́n ọba abẹ́ àbẹ́tẹ̀sẹ̀ mùsùlùmí náà gbà náà ànábì náà ní ìjọba lé wọn lórí ìgbà náà ànábì náà wọn máa kẹjọ wá bá nígbà yẹn. àwọn akọ́wọ̀ lórí ànábì sallallahu alaihi wasallam lórí ànábì wa sọ fún mi pé alákàbá yìí nà kó ní ẹ́bídẹ́ǹsì tọ́fẹ́ mú wa kó lẹ́rìí tọ́fẹ́ mú wa kó tó bá àbáwa asad ó lóun ò ní ẹ̀rí tóun fẹ́ wa o ànábì wa ní ìwọ yahudi kó lè búra dípò ọ̀lẹ́ nìkìní ló tọ́. àbá àbọ́pà níbi wa rẹ̀ àbá wa asad bónukọ yìí ó ní wọ́n wá sọ wà nẹ́nu yìí pé ìdẹ̀ yáà ni ọ̀yá gàdùn à yóò mọ̀ búra ẹgbẹ́ ìṣe mùsùlùmí mà yóò mọ̀ búra lóòótọ́ bá sì ti búra yọ máa kó dúkìá mi lọ yọ máa gbé nǹkan mi lọ́nu. فأنزل الله تعالى wọ́n ní bó ti wá sọ̀rọ̀ yẹn tán wọ́n ní yẹn náà jẹ́ kanu sábàbí báyà ibùsọ̀ ẹ̀rí pé dàbí sọ báwọn yahudi náà ní ọ̀rọ̀ báyìí yẹn ẹ̀nà lẹ́dí náà ẹ̀sì ẹ̀rú nàbí ábìláyà wọ́n ní sábà náà kọ̀ nílá tóbi débi aya ta bọ̀ lórí wọn pé wàlá yóò kálí mu òun lọ́wọ́ lápá lápá làwọn bẹ̀rẹ̀ á pé wàlá yóò kálí mu òun lọ́wọ́ láyé ń bèrè ilé yìí ẹwọ kó sọ̀rọ̀ kọ́ bẹ́ẹ̀ káwọn tẹ̀lé wọn. ó wá ti mẹ́rin ló tó papọ̀ àkọ́kọ́ bẹ̀ ní bá wọn sọ̀rọ̀ àánú ọlọ́run ìyàtọ̀ wọn yóò tó jẹ́ bí wọn ti fi nítorí wọ́n fi ń mú tó fi ń yọ nìyẹn o tó ń pa àwọn ẹnìkan lẹ́kún tí wọ́n rò pọ̀ ń jayé ayé tí wọ́n rò pọ̀ ń jẹ yẹn lẹ́gbẹ́ dúkìá dúkìá ni wọ́n jọba lé lórí màá yí pé àwọn pọ́nísẹ́ǹtì mẹ́rẹ̀ẹ̀rin tó wà fún ọ nìyẹn o àkọ́kọ́ ó ti jẹ ayé rẹ̀ ó ti jẹ́ pọ̀ nìyẹn kò sáré kìá mọ̀ gbogbo wọn tó ń ṣe bẹ́ẹ̀. sára ìdé tìgbọ́ rẹ ọba ti dàárò ọba ti kúkú ọ lórí ọ̀fẹ́ òbí kú tọ́lá ni kọ́ra àforíjì àwọn ilé ìtọ́wá ṣe dá padà ń bẹ̀ kọ́ ọdún kọ́ àti wọ́n se dá padà kó jẹ́ káwọn tó ní ọmọ yìí pé nítorí fún wọn àforíjì lọ́dọ̀ wọn

mọ̀ ẹ́ pé jọba ìrìkì àwọn tọ́ba ti kú òní nípìn kankan mọ́ àwọn tó nípìn náà nìkan ni ìyà ọlọ́run ní bọ́ sọ̀rọ̀. Wọ̀lẹ́ yíká ilé gbogbo gbogbo. Ọlọ́run ní bọ́ sọ̀rọ̀ wọ́. Wọ̀lẹ́ yíká kí ìhìn wọlé ọ̀hún ọ̀gbọ́n náà ní. Lábẹ́ ilé iná àbára Umama, Abu Umama, أنا tàbí ti wọn abẹ́jẹ́ ìbámu sí ọ̀rọ̀ yìí náà wọ́n ní mọ̀nì kùtàtà àkọ̀mùrí أوجب الله له النار وحرم عليه الجنة فقال له رجل وإن كان شيئا يسيرا يا رسول الله قال له وإن كان قضيبا من عراق Ànábì sallallahu alaihi wa sallam. Ànábì yẹn tó bá gba ẹ̀tọ́ ọmọ ènìyàn kan tó jẹ́ mùsùlùmí tó yẹ pé ìbúra ló fi gbà á. Ó búra ni pé wà láì ni mo ní lọ́wọ́ akéde ah, lọ́wọ́. Báwo ti búra yẹn? Ẹ wá wo tọ́pọ́nì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wérò. Ètò kiri èpè ìgbàlọ́wọ́ sọ̀hún èpè èpè èpè ìbúra èké olùdáhùn sẹ́ni tó ọba gùn láyé òun tó wá lé ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po nǹkan yẹn ẹ wá wò tọ́wá nínú ẹ̀rìkẹ́ àmà torí nǹkan kékeré tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tó ò ní rádìkẹ́ náà abẹ́rìkẹ́ owó tó wá tara bẹ́ẹ̀ yóò tó wá rádìkẹ́ náà yóò tó láyé mẹ́rẹ̀mẹ́rẹ̀ ẹlòmíì tó ẹ ewu ata ọ̀tá tàbí fún náà tó fi ẹwà ẹtún wà dẹ́wò ayé tó torí ẹ̀ ń ṣe náà ọkọ̀ mọ̀ lọ àlìkì àmọ̀ náà tún wá lójú ọlọ́run kéèyàn kéèyàn lójú kòkòrò kọ́nà ní àwọn èèyàn jẹ́ anábì ní irú ẹni bẹ́ẹ̀ nígbà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó jẹ yẹn áwùjábọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀gùn náà ní. Olóòtú gbogbo ọ̀rọ̀ Òun ò ṣe nǹkan kan àyà ẹ̀gbá wà Wọ́n wá yí ojú pé ìwọ pé ìfẹ́ nìkan. Ẹ̀tọ́ rẹ̀ náà lọ ọ̀tọ̀ rẹ̀ ló kà ó. arákùnrin kan wà lọ́kàtà níbi sọ̀rọ̀ ó wá nílẹ̀ níbi tí ìjọba pọ̀ nǹkan tó ti kékeré báyìí lọ arábìnrin kọ́dà gẹ́gẹ́ bíi bíi ìta lè pè ní gẹ́gẹ́ bíi igi kékeré kan arábìnrin wa mọ̀ bẹ́ẹ̀ ó tọ̀ ọ́ bìkínni o yọ pàǹtó tọ̀ ọ́ bìkínni láti jẹ́ náà o lórí ìdílé ìjẹmọ́ wa lórí sàrẹ̀ náà lásìkò yẹn kéèyàn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ máa tiẹ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam tó tún sọ láti lè gbàgbọ́ yìí àyà yìí kábàbí lè jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́tò wa. àdìsí mi. lórí abala tí ọmọ jáde sẹ́lẹ̀ kẹrin na kẹta na láti ka àdìsí a sàlàyé papọ̀ yẹn. àbáwá bùkún adébùn nù anas wọn náà máa gba arákùnrin bàbá wọn. sọ̀nàdà ọ̀túnmọ̀ láì sọ́mu náà àrísọ́nà kan. ọlọ́ni ìnà lè láì tààrà ìbàdàn. ọlọ́ni ọ̀nà ẹ̀rù kan. láàyò kan lé mọ́ wọn yàwó mọ̀ wọ̀lá ìṣàkíyìn ọ̀hún nípa ọ̀hún ọjọ́ ìwé àìsí àwọn wọ̀lá yá ń bèrè èdè ní kọ́lá àwọn ní síjú àánú wọn lọ́wọ́ àìsí àwọn náà rẹ̀ rúkà sọ̀rọ̀. àbọ̀ àwọn bẹ̀rẹ̀ ni wọ́n yá lọ́lá àwọn ènìyàn àrẹ́bìnrin àkọ́kọ́ nínú wọn mùtàbábírù mi wà lè gbogbo orú gbogbo orú yìí kò sí ọ̀la ṣe sábà ti pa ọ́ láṣẹ kó tẹ bọ òbí rẹ méjèèjì ìsẹni téèyàn máa dákun láti o òbí ẹni méjèèjì ìsẹni téèyàn máa pàtó bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ èèyàn wọ àtẹ àyàtàǹkà lọ́wọ́ ìtọ́rọ̀ lóhùn ní títí àánú wọn o. rọ́ọ̀dù wa ẹni ọmọ ó kò lọ́dọ̀ wọn òtún wọn mọ́ òtún ojú kòkòrò àti kò ẹnì kejì wà mùtàbárì omi wàlà rè ẹni tó yọ kárẹsẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ náà òun ò ní ká sọ́mọ àwọn kò náà mójútó ọmọ kò ní ká kún ọmọ àwọn ìwà ẹ̀yà kúyà wọn náà ti kìlọ̀ fáwọn ẹ̀yìn obìnrin wa ní Islam iṣẹ́ tó bá ti ṣe dé ní kí orójútó ọmọ mọ̀ sí gbogbo iṣẹ́ bá gbà tí ò ní jẹ́ kó ibi mójútó ọmọ rẹ dákun mọ́ gbà o gbogbo yẹtọ̀ bá ti gbà o lè máa lọ́wọ́ bẹ̀ lé ní oṣù fún sunkún lórí ẹ̀ lọ́la o wọlọ́ọ̀ì àwa ti rí àwọn pátíkà ẹ̀sán àpùrẹ́ dáadáa kọ́dà ò lè kọ́lé ńlá o lè máa lọ ní òpólé sẹ́yìn lójoojúmọ́ àwọn olè láti bọ̀ mọ́ dáadáa tọ́mọ rẹ̀ ọba ti yarí o. eléyìí tá à ń sọ yìí bàbá ló lè já káàkiri ẹ̀yin ìyá ẹ̀yin lè súnmọ́ wọn púpọ̀ a sì máa sábà sọ mi lọ́pọ̀lọpọ̀ gbà wípé ní ń sọ ara yín lọ́pọ̀ o torí ara yín lọ́pọ̀ bẹ́ẹ̀ bí bàbá bá wọ sixty kọ́lá tí bàbá mi wọ seventy ọ̀rọ̀ tó lè bí màmí kọ́lá tó lè fún ọ̀fẹ́ kó tún jẹun ọmọ náà kó ṣùgbọ́n wọ ìyàwó ìwọ ìyá tọ́wá ti ṣe tọ́wá ti lè wọ bí fífi fífi ojú tán èyí wá ti wọ fífi ìdàgbò tó wọ mẹ́rẹ́kọ́sì tọ́wá ti wọ mẹ́rẹ́kọ́sì nílé ti tán ntọ́ba tí ilẹ̀ ọ̀nà ní tọ́ba ti yanjú ojú káyọ̀ náà ní òde tí mi mọ̀ ìyẹn ni yorùbá náà ti máa sọ pé ikùn ìyá ẹ̀ lọ jájẹ kò ní jáde àwájẹ ló jáde àwájẹ. ká sọ ní kìnẹ́yà ká lè sọ ní àkíkọ̀ náà báwo ní àkíkọ̀ inú ìyá náà ló gbé ọ̀rọ̀ kọjá náà àkíkọ̀ nìyẹn ṣùgbọ́n kìnẹ́yà ni wọ́n gbà lérò pé lójú ìyá rẹ̀ ti òun náà ń wọn tún ní ọmọ tó dáa ní títa ní òun ti bàbá ẹ̀ èyí láti fi ìdí yẹn nìkan sẹ́ẹ̀dì nọ́mbà kan mi òun ẹnìkan sẹ́ẹ̀dì nọ́mbà mi sẹ́nìkan láti fi ìdí wọ́n wá láwọn èèyàn kan níbẹ̀ ẹni ẹjẹ́ kan náà sílẹ̀dù àtọ́ parí lárúkú náà ó nìyá yẹn ń àwọn ẹ̀rọ òun náà àwọn ẹ̀rọ tó ìdí mẹ́fà ń àwọn ẹ̀rọ tó kọ́nà kọ́ bá fi dáadáa fún kó má fi ẹni tó parí lọ́hùn yìí ó lábúrò kan pé ó ń wá àwọn òun wá bẹ́ kán káwá ọ̀pá sílé kéwú àwọn sì ní ọtụtụ tó pààyàn sílé kéwú àwọn àṣẹ ọ̀fun àwọn nǹkan kọ̀ọ̀kan àní pé kò dé kọ̀ọ̀kan wá kó o padà náà á lè padà mọ̀ ti pé kò lọ náà bá wa. ilé kéwèé ìjẹ̀kẹ́ ní wo wèrè ìgbà tọ́pọ̀lọpọ̀ ń bayé àwọn ọmọ àwọn jẹ́ táwọn àbá àrùn tí wọ́n dáhùn láwọn abayé wọn jẹ́ káwọn ànílé tí ó rẹ̀ rẹ̀ títí táwọn àtúntò wàhálà tuntun yẹn ju ẹ̀ tó ti tún yẹn ju ká ṣùgbọ́n kí ni pé àwọn ìjìyàtọ̀ díẹ̀ kó o ní kó pa ẹ̀kọ́ yẹn kó dúró lára ẹ̀ dára káríwé ìyá ara rẹ̀ gbàdánù ká wọ́n kàn láti kó ti gbàdánù díẹ̀ tọ́ọ̀kà gbàdánù fifty percent wọ́n bàtà wọn bá yín pé ẹlẹ́kùn ìtọ́jú ẹlẹ́kùn adúgbò àrọ́mọ ìdìbò àrídáadáa tó bá rẹ bẹ́ẹ̀ lójú ẹ̀ yunifásitì ìdápọ̀ abẹ́kọ̀ọ́sẹ̀ jáàpù lọ́dún nù ẹ̀ pé ẹnìkan ara yín lẹ̀ wọ́n bá wáyé bí wèrè tó kù lára rẹ̀ náà gbé padà jẹ́mọ̀ látara eléyìí arábìnrin ọ màmá wa náà bá wọn sí màmá wa màmá lọ́wọ́ pé àwọn lọ́mọ kan táwọn rẹ wá sí ilé lọ́dọ̀ wa ká wá ìlú náà wọn dákọ̀ ẹni púpọ̀ ni ìlú tí ti wá náà ní nàìjíríà yóò jìnà díẹ̀ nígbà wá dé mo ní wá sí ti ṣe mí ní wàkíìlì lè ké lóòótọ́ fún àwọn kan ní ìbẹ̀tọ́ ajá àrùn kéjì yẹn tí máa wù mí kí dókítà wà ní ìfàsọ̀ wà ní ọgbà àkájọ fúdù ọlọ́wà ti ìfàsọ̀ náà wà láti jọ náà bẹ́ẹ̀ pé ìfàsọ̀ òkúlẹ̀ ìfìnà ìjókòlẹ̀ àwọn mẹ́rẹ̀ ní àwọn ìjókòlẹ̀ ìyá ọmọ ọ̀gága àtọmọ àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ pé àkọlẹ́lẹ́kọ̀ọ́ lọ skul ni wọ́n á kẹnu wọ sórí ẹ̀ wọ́n lè wà ní Pioneering University kéde ṣe nrc university o private university nìkan rówó tọ̀ ọ̀rọ̀ táwọn ndị nísìnyí yóò ti bẹ̀ tóbi àjọ ọdún mẹ́ẹ́ wọ́n wá dọ̀ wá ní ìgbà tóbi ọdún mẹ́rin wọ́n wá ń sọ ọ wà ní Pioneering ńgbà lọ wọ́n láwọn kó four hundred and fifty thousand naira fún kó fi sanwó sùkúl kò sá wọ́n padà rọ sí kéde kó fi sùkúl ìfàyẹn náà yá lọ́wọ́ àmì ìfẹ́sì. àwọn abẹ́rẹ́ lọ rẹ̀ pé ó tán kó fọ́n jẹ́ náà four hundred and fifty thousand bóòlù ṣe olóhùn àwọn ti àwọn ti fàájì four hundred and fifty thousand báwo ló ti ń àwọn ọmọ kò yìí sọ̀rọ̀ nìyẹn kò dín làwọn ọmọ mu àbí fún kò dín èmi ìrọ̀lá lè fi fún àìsàn ọ̀nà mú kó ní ìtàn á ẹ̀ṣẹ̀ ẹ̀tú dànù ní àìkó. wọ́n ní àwọn ìyókù àwọn ti fàájì àwọn àdúgbò àwọn gẹ̀ẹ́sì àwọn kẹta. ìrọ̀nà four hundred and fifty thousand naira sísá ọ̀nìyẹn wọ́n padà lé kóòtù. ẹ̀yin obìnrin ee níta ti lọ nìyẹn o gbogbo ń tẹ̀ ní kò ní ojú báwọn ọmọ rẹ̀.

rọ́ọ̀ lẹ́nu bàbá náà ti bá àwọn àkúrẹ́ yìí àwọn nìkan bẹ̀rẹ̀ pé lákúrẹ́ yìí gbàgbọ́ ilé ńlá ni wọ́n jọ̀ náà bẹ̀rẹ̀ bá tẹ̀lé lónìí yá àwọn nìkan sọ yìí gbogbo ẹ ti ta wúrò wọ́n ti ta oúnjẹ dànù. ilé náà lọ́wọ́ lẹ́kọ́ sọmọ rẹ̀ wà lọ yẹ̀yà kuyà mọ́ lọ́wọ́ mọ́tò náà lọ́wọ́ kù sọmọ rẹ̀ yẹ̀yà kuyà mọ́ lọ́wọ́. jẹ́wọ́ ọkùnrin ìgbàláyè kọjá káàkiri kọjá káàkiri ìjákà àti ìtọkùnrin náà sì ní májà dá ọmọ májà dá ìyàwó rẹ pẹ̀lú mójútó àwọn ọmọ tọ́lá wo béèrè lọ́wọ́ wa. jàmá àwa ní lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́ tó lẹ́yìn ìgbà yẹn náà wà á mọ̀ lọ́dẹ tó ń rárá wọ́n tún padà tún òun tún padà tún lọ sí pólì wọ́n padà tún lọ òun tún padà tún pa fọ́ọ̀mù pólì mi òun tún wà lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tún wà lọ bẹ̀rẹ̀ wẹ́ẹ̀dì. ní kórì ẹgbẹ́ o ẹgbẹ́ gàdé yunifásitì bẹ́ẹ̀ tó wá padà lọ ẹ wà sí bọ̀ tán òun làwọn ní wọn sọ ń tiwa ìtò wà nírú lórí tiwa ọmọ rẹ yálà ọkùnrin ni obìnrin ni yìí máa ń lára àwọn of time ẹ yunifásitì lè yẹ kọjá rẹ kò waste time kò wá lé ju àdúgbò ọmọ rẹ ń wọ́n lè kí wọ́n bá kan sí i gbogbo wùrù ní bá bàbá sẹ́kọ̀ọ́ sùn yẹn tó ẹ kó lè e tó gidi lọ wùrù tó bàbá sẹ́kọ̀ọ́ sùn yẹn gbogbo ọ̀ parẹ́ lára rẹ̀ kó tó di pé yóò gbé wọ yunifásitì rẹ̀ wọ́n tu wùrù ní bàbá yẹn tó wà tó wọ yunifásitì rẹ̀ ọ̀ tí ọ̀kan ní sẹ́nà àwọn olùdíjẹ́ yìí ó fi wọ́n mẹ́gbẹ́gbẹ́ ọlọ́wà bẹ̀rẹ̀ ọ́ ọ̀hún gbàtú bá dé pólì kí ló tún tẹ̀lé ó ní tó tó gbà tó tún dé pólì yàmá ó tún di second year ní pólì wọ́n tún lè dànù. adékúlódé ṣé àwọn tí wọ́n jọ sájà lẹ́yìn kan kúrò ní yunifásitì yẹn tẹ̀sán àjọ lọ pàdé ní pólì tó ní rárá olóhùn nìkan náà ni wọ́n lè ṣùgbọ́n bọ̀ ti dé pólì yẹn náà òun ti rí àwọn bíi tòun àwọn tó pàdé lẹ̀ àwọn ti fún jáde àtijọ́ ńlọ club ìtọ́fà ni ẹ̀jọ́ tó padà bí léwu wọ́n lè ní pólì náà ni o pólì táwọn sọ yìí náà kì í tó ṣe ordinary kele o àwọn tó jẹ́ private ìlú ẹ̀kọ́ owó ńlá wọn san bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà yẹn wọ́n yẹ̀ dọ̀wá nìkan wọ́n yẹ̀ dọ̀wá wálé ewu tí wọ́n mú lọ́ngbà náà lẹ́yìn ìgbà tí wọ́n ti ọdún bíi ọdún bíi méjì àbí mélòó dànù turukọ lọ lọmọ yọrù tó wà nínú ẹtì kọkọ mi wá dìbò jẹ kó tó wá dìbò jẹ. àtọ́ba kílọ̀sì kódà kọ́ wọn mọ̀ kẹ́kẹ́ nù pé tọ́ba kílọ̀sì ọdún méje òun tó fi ó tóbi àti ìfọ̀pọ̀lọpọ̀ nǹkan. tọ́ba kílọ̀sì o tọ́ba kílọ̀sì kan ó lè mọ́tò lóto rẹ̀ tó sì yànjú. ẹ wá wọ ọdún méje òun kọ́kọ́ wé tiẹ̀ ó ti wá kọ́kọ́ tó parẹ̀ ló kọjá ó ti kọ́kọ́ parẹ̀ láyé jẹ́ ó ti kó yàtí dààmú ìpàdé wa lọ ní wípé ìyá ọkọ ìyá ní ọ̀dà pé àwọn tó wá rìtáyà nínú iṣẹ́ ó rìtáyà ní píríncípà níyà bàbá wọn kọ́ ọ̀nà àwọn fi kú jọ̀mọ́ ẹ̀yìn obìnrin fi yín lọ́pọ̀ ọ̀la ìfìyín lọ́pọ̀ irú láwọn nísìnyí ipe yẹn ni kó jòkó lẹ̀ kọ́ máa irú ọmọ táwọn sọ yìí kó jòkó lẹ̀ kó ti wọn ẹ̀fẹ́ ti pé kọ́ ọmọ jẹun ẹ̀ òun náà ti tún sáná ní títún rẹ̀ náwó lórí ẹ̀rọ yìí. ilé ìkéwù kan ni wọ́n padà wọ́n ti mú lọ ilé ìkéwù kankan tó ń wá dọ̀ wá ń gbà yẹn ní ìlú àkọlé ìkéwù náà ni torí pé ilé tó ló kọ́ ni kì í

ọlọ́ọ̀bà àlejò ọlọ́lọ́wọ́ ní síjú àánú wọ́rọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa nínú itó tó máa ń fà á tọ́lọ́wọ́ òfin ní síjú àánú ẹ̀wòyàn tó wọ́n fi ṣòfò tí ó lè kòfó níwájú ọlọ́run ní alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ nínú àdìsí ẹlẹ́ẹ̀kẹrin nínú tó tún lè fà á òun ni kéèyàn jẹ́ ni tí òbí ẹ̀ kéèyàn bọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní báwo bí wọn pé ẹlẹ́ẹ̀kejì òun ni òbí tóun náà yọwọ́ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ibi tá a ti nìyẹn ó mú túbọ̀ ọmọ rẹ ọ̀tọ́jú ẹ̀ oríwájú lè ṣe rẹ̀ kó ṣe rẹ̀ bàbá tèmi náà tọ́jú èmi náà àà ó sì ní tó lè fi tọ́jú ẹ̀ lọ́wọ́ nígbà tí bàbá tí wọ́n ṣe ní tí wọ́n kó sí mi tí wọ́n sọ pé tí ti dá ní rẹ̀ tí ọ̀tọ́jú rẹ̀ yẹn ó lè jẹ́ ìdí kan

ورجل أنعم عليه قوم فكفر نعمته وتبرأ منهم òun làwọn tó yẹ pé ó wà láàrin àwọn ọjọ́ kan àwọn ọjọ́ ìwà gbárùkù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run ní jáde látọ̀dọ̀ a fi wí náà wọ́n ń ṣe ìwọ́n padà yọwọ́ ọlọ́ọ̀bá wọn ṣe mọ́ àyẹ̀bìnrin tó wá ṣe bẹ́ẹ̀ rẹ̀ o. eléyìí jẹ́ àwọn níwọ̀n nínú taari pé kàlùsìlà aláǹfààní lábẹ́ ayàtẹ̀lá ọba látàkùn àyè èyí táàbì táàbì yìí sí àbúrò rẹ̀ lọ́pàá Abu Hurairah ni salatatu la yukallimuhum Allahu yawma al-qiyamah wa la yanzuru ilayhim wa la yuzakkihim wa lahum adhabun alim. Ó rí pé ẹ̀sẹ̀ déédéé pẹ̀lú àyà Kùránì ọ̀gá fi ń túbọ̀. Ànábì ni rajulun mana ibn ó ní bùkátà sí kọ́dà omi lásán ó fún un lómi mu. ó sì kọ̀ fún láti fún lómi mu ànábì lo eléyìí kó ká lè pé tó kéré tẹ̀yàn lè fún yẹn ni ìbẹ́lẹ̀ máa kọ́ kó lágbára lágbára ma àwọn ọmọ orí àwọn ọmọ nínú ọmọ orírìn lọmọ ilé ké wà ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ kan tó sí òsì bàbá pẹ̀lú ẹ̀ ọmọ orírìn la pè wọ́n. àdájọ́ pé ń lọ náà ni ọ̀nà àbí ìkẹ́kẹ́ ṣe ni ó lórí na náà ni ọwọ́ ní bùkátà sí ìkẹ́kẹ́ tó sì ní ní kápá ọwọ́ ahọ́nà rẹ̀ fún ni tó ṣe yẹn ó lè takọ náà rí ọ̀nà ọlọ́run ìgbà ìṣẹ́ àwọn kọ́lọ̀ mọ́sí ìdàkejì náà ni sí kí kẹ́ni kí lágbára mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tí ń búra ẹ̀rí gbọ́sọ̀ lẹ́ẹ̀kan bí àdìsá àkọ́kọ́ ẹni tí ń búra lórí ọjà títà ríà rẹ̀ àbí lórí iṣẹ́ rẹ̀ ni tí ń búra báwọn èèyàn ní ti pèké ní ti rọ́ torí kó lè rówó gbà lọ́wọ́ àwọn èèyàn àbí tí ọjà rẹ̀ lè gbèrú àdébí níbi ẹni bẹ́ẹ̀ kò ní lànà ọlọ́jọ́ gbọ́dọ̀ nìkẹ́ àmọ́ ẹni kẹta òun lẹ́sẹ̀ pé báyà ìmọ̀ ọ̀pàdà wàyín làwọn yọ sọ làwọn yọ bìlà òun lẹni tó gba báyà pẹ̀lú mọ́mù kan ìyẹn ni wípé ń sẹ̀sìn ń wá mọ́sáàsì ń wá jòkó wá sí nítorí wípé ń rán orí kan lọ́dọ̀ wọn wọ́n á fọ́ ní kìnnìkan tí ọba ti rí orí yẹn gbà lọ́dọ̀ wọn mọ́ ẹ̀sìn tọ́lọ́run yẹn kò ní sí mọ́ alábìrú ẹni bẹ́ẹ̀ bá ti wọ́n ìkẹ́ àmọ́ kò ní lànà ọlọ́run. torí ìdí eléyìí àwọn àìsàn kẹ̀tìr kọ́nà bá ayọ́nu sí wọn wọ́n ti àwọn nǹkan wọ̀nyí wọ́n ti ti wá láǹfààní àyà a kà tán. àyà táwọn lé lórí àsìkò wa. ولما كان لبشر ان يؤتيه الله الكتاب والحكم يؤتيه الله الكتاب والحكم والنبوة وقبلك nínú àbára ènìyàn kan ayò tí àwọn ọlọ́run ní kẹta àbà wà lọ́kùnmá kọ́lá ọba àdékẹ́ ọlá kó fún ní ìmà kalẹ̀ fún ó fún un ní ìmà àbí wọ́n nu bu wa kọ́nà ó ṣe lànàbí ọlọ. àwọn ọgbẹ́ tẹ̀síìr wọ́n ilé ìfúnra nílé lọ́bẹ̀ wọ́n náà lẹ́yìn ọ̀la láàmú ayọ̀ lọ́nú ẹ̀. Tìrìkúnà àwọn ọmọ tẹ̀sán náà wọ́n náà nẹ́bí wa yíká lọ́nà ọ̀bà àdìpẹ́ náà báyìí. Tọ́mọ yẹ kó lò lè ná sí. Tọ́mọ yẹ kó lò lè ná sí kọ́ jẹ́ sí wípé kẹ́lá ní òlẹ́tọ̀ ọmọ kọ́ máa sọ bá èèyàn ó náà ní dáadáa rí ebi ni ẹ máa jọ́sìn fún ẹ máa jọ́sìn fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba àríkọ́ láwọn wà láàkín kó ọlọ́ọ̀ba nìyẹn níta ẹ máa pa àwọn èèyàn sí òun ni kẹsàn án gẹ́gẹ́ olùsìn náà. ìwà tó ń dùn tó ọlímọ̀ náà ti tẹ̀ ẹ́. gbogbo ìgbà tó ṣe wípé ẹ̀yin náà ń kọ́ nínú tíra وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة ونكفي بكنا كواموا ملائكة كموا ونساء مجسد أربابا أبي كموا النبي الله كموا ونساء مجسد يا بكرة أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون wọ́n ma wá pa yín látẹni kẹ́ẹ̀tọ́ máa ṣe kú fúrù sọ́nà wọn kẹ́ẹ̀ máa mórí ìgbà ọ̀rọ̀ tí wọ́n ti wọ́n. eléyà yẹ kó yẹ tàwa náà lè wo ọlọ́run sọ fún wa yìí pé wà má kára lè mú mi ní wàlà mú mi nà wà má kára lè mú mi ní à ń yẹ kótó la mú mi nà ní ìlà pàtó àwọn olè jáwé tó lásìkò wà má kára lè mú ọ̀tọ́ fún mú kan èèwọ̀ ni pẹ̀lú ọ̀tọ́ náà wà gbọ́ à ń kọ́ wa pa mú ẹgbẹ́ ìlà pàtó àyàfi kọ́ wa já sí ìlú kù akàwé ti wájú ìṣááyé yìí pé kọ̀lẹ́tọ̀ níta abẹ́lò bẹ́ẹ̀ nìyí. bákan ọlọ́run tó sọ ní sọ́ọ̀tù mọ́yámù náà ọlọ́ni máa káàmì lílà ayé tẹ́jì dání wọn láre ìtumọ̀ rẹ̀ náà tó ní kíni kọ̀lẹ́tọ̀ káwá sọ pọ́nà ọba bímọ. síkà yẹn ọlọ́run tó gbé wá ní fílù mùdọ́rì nínú súrátù náà ọlọ́ni wà máa yẹ kúnnù lẹ́nu ánátẹ́kẹ́ lẹ́nu bí ádà ṣùgbọ́n ánàkà àdábò tànà àbíyìn nígbà tó lọ́n fi ń sọ ìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ irọ́ tí wọ́n pamọ́ ìyàwó Aisha pé ìyàwó Aisha ti sì ná. bàbá máa ń sàwọn ìtàn yẹn bọ̀ ọlọ́wà nínú wọn náà wọ́n sọ dá ìlẹ́nu wípé kọ̀lẹ́tọ̀ fún wa ká máa wá sọ irú ọ̀rọ̀ burúkú yìí jáde lẹ́nu ká máa parọ́ mọ́ ìyàwó Aisha pé ìyàwó Aisha ti sì ná kọ̀lẹ́tọ̀ fún mi nígbà tó lọ́wọ́ gbọ́ lódìgbò. torí ìdí eléyìí ìjọba ọba àríkọ lálẹ́ òbí yìí náà wọ́n nírú ọmọ ìyá kan náà ní wípé máa ń ka ara lè bá ṣe àríkọ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tó wá pè lè lábára kan gbogbo náà tó nǹkan lè jẹ́ kọ̀lẹ́tọ̀ o kọ́ wa jẹ́ sí wípé ọ wà sọ àwọn ẹnìkan di ẹrú rẹ̀ ọ wà ní káwọn kan máa ti kẹ́ni ọ wà ní káwọn kan tún máa jọ́sìn fún ọ ká mú ọ bí ọlọ́run. ọlọ́run ní kọ̀lẹ́tọ̀ ọlọ́run bá àlejò ọlá òun nìkan ní kẹ́ni òun nìkan la gbọ́dọ̀ jẹ́ ní táwọn máa jọ́sìn òun nìkan la gbọ́dọ̀ gbà yí pé òun ni ọlọ́run bá wa. torí pé ìgbẹ́sìn ọ̀gá mi lẹ́yìn ọlọ́run ẹ̀bọ ni tọ́lá ọba àdìgbò láti kó nira rẹ̀ tó sì jẹ́ ọba àdìgbò lánàá púpọ̀ tó sì jẹ́ sí pé gbogbo ẹni tó bá ṣe é tó bá bá bẹ́ẹ̀ pàdé ọlọ́run ọba àdìgbò lánàá yọnu sí o ọlọ́run ọba àdìgbò lánàá sì forí jìn ìyẹn ló bá tó ń jẹ́ sí pé nínú nǹkan tó burú jáì lọ́dọ̀ ẹ̀ torí pé àbòsí ni ẹni tó dá wa ká bá àwa ó sì pàṣẹ ká sìn òun àwa sìn máa wá sí nǹkan mi. báwo ló rí lára tiwa náà ọmọ tá rán lé ẹ̀kọ́ láti primary level ọwọ́ abàdé àwọn náà látọ́ fi jáde yunifásitì ọlọ́wọ́ àṣẹ ọparí degree first degree second degree ọwọ́ àríṣẹ́ owó wá dé ọwọ́ àrònú jọ̀kọ̀ ìpẹ́tọ̀ òun o òun fẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn olórí o òun fẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn olórí o ọwọ́ pe àwọn èèyàn bá mú ní Ghana bàbá tó ti bàbá náà múra dáadáa bàbá wo agbádá ńlá pé ẹkú oríire òun kú oríire wọ́n mọ̀ ń tẹ̀sán lè ronú gbóhùn tó dúpẹ́ lọ́dọ̀ àwọn tó àwọn tọ́lọ́ ń lò ní sábàbí òun. bọ́lá obìnrin kóhùn ò lè dé kò gíga dé yìí bàbá náà wọ sọtọ tẹ tí a jẹ nù kọ́dà àwọn tó kọ́ àwọn nǹkan mímu tó dé àwọn bàbá wọ́n ti jẹ wọ́n ti mu arákùnrin náà dìde yìí ẹ̀yìn èèyàn ó wá tó àsìkò ńgbà náà lọ́dọ̀ ẹni tó jẹ́ olórí mi. ìpẹ́sọ̀ ẹni náà kí n dákọ̀ ẹ̀fún yín tẹ́lẹ̀ máa òun náà ni lágbájá yìí tí èsì bàbá tó tù ẹ lákòjá wa ìwọ náà gẹ́gẹ́ bàbá tó fi wọn tó sì fọ́ọ̀mù ààrẹ dépò irú sọ́ọ̀kù lọ́mọ́rù kọ́ wà níjọ́ náà.

ibi tó ọba àti ìmọ̀ jẹ́ olórí ẹ̀sìn lèé ṣe kọ́ wọn pèpè èyí tó pọ̀ jù láyé lóde yálà mùsùlùmí ni àbí ìjọsìn ní ìlànà wọ́n fẹ́ dájú àwọn èèyàn kọ ọ̀dọ́ wọn ni wọ́n yìí fẹ́ dájú àwọn èèyàn kọ ọ̀dọ́ náà nítorí wọn sọ yẹ mo rí nìyẹn ìyẹn tí àbá mi bá sọ nǹkan mi tó àwọn gáṣìmọ̀ kó dodo ni wọn ò ní tẹ̀lé lókùnbà tẹ́ni táwọn ní ẹni táwọn nẹ́tọ̀ kàtá yẹn tí ò bá ti sọ̀rù nǹkan náà wọn nígbà lójú. wọ́n bá yẹ lómi ìjẹ́ débi pé tí ọba ń só lásán ọba ẹ̀ lè pè wọ́n pé ẹ̀dákùn mo fẹ́ só òde kí n só. ẹlòmíì lè dá nǹkan kan sínú gbèsè ayé ara ẹ̀. àwọn yẹn ni remote control rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá nípa ẹ̀kọ́ rí rẹ̀ kọ̀tọ́sẹ̀ nìkan kọ́ wá elu eléyìí òun ọlọ́ọ̀bà lòun ni wọ́n bá òun ti já nìyẹn torí di eléyìí la pariwo fún ara náà pé wọ́n náà jára ẹ o ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló ní ọ ọlọ́run ọlọ́run kí wọ́n náà sìn wọ́n náà pa ìwà tí wọ́n bẹ sọ́dọ̀ lọ. Ntẹ́lẹ̀ mọ́ fún yẹn nígbà rẹ ti kọ́ tàbí sọ́dọ̀ lọ náà níwà ìṣẹ̀ ìyapa àti ọlọ́run. Tí ọba tí mo yapa àti ọlọ́run, ọba àmọ́ mọ kéwù kankan. You have opportunity to talk to Almighty Allah by your faith. Ọlọ́run ọba àdìgbọ́lá fún ọ níyọ̀ǹda kọ́ ọba ọlọ́run ọba yìí sọ̀rọ̀ fún ara rẹ̀. Láyé ìṣẹ̀ ni mo wẹ́ nìkan kí tí ti yapa àti ọlọ́run. Ó sì ń ṣe tó ní ọmọ ṣe pẹ̀lú ògbọ́rọ̀ ìgbà yà ìnana ti máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògbọ́rọ̀ ọ̀la náà sì tẹ̀sí lọ parí táwọn àbí kágbére fún wọn ra wa lọ́dún nìí ìrẹ́ lọ́wọ́ àbọ̀tẹ́ o ìwà ilé ìta ṣe yìí náà kọ́lọ̀ kó gbà níjọ fún wa. àwọn ọdún àwọn tó pọ̀ a ti mọ̀ mú lọ́wọ́ yìí ọ̀rọ̀ kan tẹ́ńbẹ̀ kan fẹ́ ká sáǹfà níbẹ̀ wọ́n kì í sùn ní wọn. wúlò fún wa yálà lágbára àbí wa ní àtàrà àwọn tàbí ẹ̀yìn ní àwọn àtàrà àwọn sọ̀rọ̀ àbáyé sọ́rí ní àwọn àtàrà àwọn ẹni rè ṣáájú tí wọ́n gbà wá nínú ẹ̀rí láti máa fi òmìnira ọkùnrin náà ra àwọn àmẹ́bí ọlọ́run ṣáájú náà náà àrè àrídàáwù eléyìí ó ràn wa lọ́wọ́ lórí pílánì ìgbésí ayé wa tọ́ọ̀rùn òsì ní ìbàjẹ́ wa lọ́wọ́ abẹ́rẹ́ ọ̀bàtà náà kọ́lọ̀ àti wọn àjídùnbà látẹ̀tù kọlù wọn àti wọn àjídùnbà látẹ̀tù làmú wọn wọ́n á tún ìlàrọ̀ bí kún torí jà ó wọ́n á tún ìlàrọ̀ bí kún tó kílà bù wọn. àti wọn àjídùnbà látẹ̀tù kọlù àti wọn àjídùnbà látẹ̀tù làmú wọn. وأنتم إلى ربكم تسعون وأنتم إلى ربكم تقلبون أتلي طلوع ما صعب سيما أتلي طلوع ما سرجو ما torí pé ọ̀dọ̀ ọlọ́run láó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run láó padà sí ẹgbẹ́ ìṣòro bó máa ẹgbẹ́lẹ̀ pẹ̀lú ọ̀gbẹ́sàgbò sí mọ́ torí pé ọ̀dọ̀ ọlọ́run lọ́pọ̀ sí torí pé ọ̀dọ̀ ọlọ́run sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته Thank you.